أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم وراء ظهورهم كأنهم لا يعلمون الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى تسوان المسلمين atọ́wà lè kún ìkẹ́rọ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹni tọ́rọ bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa ọlọ́run bá ní kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jẹ́wọ́n náà wà náà tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí yìí ò lè fún bara rẹ̀ lẹ́ nbí ìyá ọlọ́run tí yìí ò lè fọmọ bara rẹ̀ lẹ́ tí ò lè fún bara rẹ̀ lẹ́ àfikún yóò pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùn àṣẹbọ pàdé rẹ̀ o àti ọkàn tó mọ̀nàfíkì dákùnmọ́jì àgbé àmọ̀nàfíkì pàdé rẹ̀ o kólájà kún sóre wá kíyèsí wa kó ń bí sọ ìyá ọmọ yàtọ̀ sí nǹkan tá sí tàbí ń sí Ya ọmọ yàtọ̀ sí gata máa sọ wọ́lájà kun sọ rẹ ájì àmú mọ́jì ọ̀sọ́ wá di ọ̀tá òdodo mọ́jì ọ̀sọ́ wá di lórí gúnwájú ọlọ́run bá sọ̀tà ára ìdẹ́rẹ̀ kan afílẹ̀ ẹ̀ta fún abúlé ọlọ́run bá mọ́sá àbánigbọ́jú bá sí ń fẹ́ lọ la hawla lana wala quwwata illa billahi al-azim. ní ìjẹjọ à um, ń parí ọ̀rọ̀ síbi ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala àti àdéhùn tó ṣe fẹ́ntì bá ti mú ọ̀rẹ́ ẹ̀hún lọ́ta àkíyà rẹ̀ pẹ̀lú hadithu Abi Hurairah radiyallahu ta'ala anhu ṣùgbọ́n tafsir lọ́dọ̀ láti bí ayé àtẹ́sà sọfánà bí wípé sọ́rọ̀ Yahudi walaqad anzalna ilayka ayatin bayyinat ìmà lóríṣiríṣi la sọ̀kalẹ̀ fún àlàbínú al-Qur'an tó sì fojú hàn àwọn àrísàmì ńláńláńláńláńlá àwọn Bani Israel bóò ní ẹsẹ̀ lu ayé nu bóò ní ẹsẹ̀ máa ṣe sáwọn ànábì wọn bóò lẹ̀mí wọn ṣe rí sí ìwà ànábì bóò lọ ṣe rí sí alukur'an gbogbo eléyìí láti ṣàlàyé ẹ̀fọn alukur'an a sì clear rẹ̀ kódà ó yí àwọn gan oyè wọn oyè wọn á pọ̀ nígbà fún ọ̀sán àṣálàm kìí ṣe nǹkan tí kìí ṣe nǹkan kọ̀rọ̀ ó jẹ́ a máa mọ irọ́ burúkú táwọn kan pa mara àwọn láìsí oṣù ọlọ́run wọ́n ní al-asharatu al-mubashsharuna bil janna àwọn mẹ́wàá ni tí ànábì sallallahu alaihi wasallam tó sọ pé ọlọ́run ti fún yín ní sàtíkẹ́tì pé wọ́n lè jẹ́ náà látàyé wọ́n ló sọ ọlọ́run pé wọ́n bọ́nu lé ń jọ́kan ni ọwọ́ afúlànà wíìdì hàn wọ́n ojú ọ̀nà tí yẹn ló wọ́n rí tí wọ́n rí gbà yìí látàyé تانا نانا ابو بكر عمر رضي الله تعالى عثمان رضي الله عنه علي رضي الله عنه ابو عبيده رضي الله تعالى عنه طلحه بن عبيد الله رضي الله تعالى عنه عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه وارضاه سعد بن ابي وقاص رضي الله تعالى عنه وارضاه Sa'id ibn Amr ibn Nawfal radiyallahu ta'ala anhu wa ardahu okùn kan taloku Az-Zubair ibn Awam radiyallahu ta'ala anhu wa ardahu àwọn ẹlì òun rí sọ fáwà wípé annabi máa ma sàwọn wọlé ni ọwọ́ á wọn ní ọwọ́ ọgbọ́wọ́ ọmọ kan náà ṣẹ̀ṣẹ̀ jáde ní ìsìn ọmọ Ìlọrin lọ́sàn wa lórí rẹ̀ ó ní gbogbo ẹ̀ ń bá mi láyé ní ọwọ́ ẹ̀wọ̀n torí ntọ́bẹ̀ módìdí ọlọ́run máa fẹ́ẹ̀kì ànàbí adama tó fi sálìjẹ̀ náà fẹ́ẹ̀kì wọn náà ní ọwọ́ ẹ̀wọ̀n àti ebi ó lè jẹ́ àwọn afẹ́ẹ̀kì tẹlomi òǹgbẹ ó lè jẹ́ àwọn afẹ́ẹ̀kì tẹlomi torí ká pé àáfẹ́ẹ̀kì èèyàn ò àáfẹ́ẹ̀kì èèyàn ò ní ìṣẹ̀lẹ̀ ni kò ní bẹ́ẹ̀ látòrí ọlọ́run ọlọ́run ló fi lílẹ̀ ọkọ sanu wa anabi adama salijan náà fẹ́ẹ̀kì ó tún mọ̀ kó ń bẹ́ẹ̀. a sì ń pariwo pariwo pariwo wípé a mọ̀ tí bọ́ sígbẹ̀yìn ìgbọ̀ ọ̀hún aláwọn sọ́nà ayà wípé ń tàà fún wa nábì kò sí bójúbójú nú ẹ̀ lẹ́ àwọn ọ̀kan kan sí kọ́ kankan àwọn wípé ṣé torí pé kí ló ẹ̀hún ní ẹgbẹ́ ọ̀nà wọn náà ni ànàbí sọ wípé wọ́n wá jẹ́ náà wọ́n wá jẹ́ náà ẹwà abilé rẹ̀ pé tí kéwú bá yé kí ló fà á tánà bíbí sọ pé àwọn mẹ́wẹ́ wọ́n wá jẹ́ náà ẹ̀ ọ́n ní wọ́n sá máa ń pè ní al-ashara al-mubashshirun bil jannah tí wọ́n àbí wọ́n wá jẹ́ náà sọ wọ́n ara àtàlẹ́bí wọ́n wá jẹ́ látàyé wọ́n wá jù bá ń lọ gbogbo ẹ̀ ń jagun bájú pàtà ọwọ́lì jẹ̀nà wọ́n sì lè dín ní hundred gbogbo ẹ̀ tí ẹ̀ ń bẹ ní bayatu ridwan ní sọ̀dọ̀ ìbí yíyà anabi sọ̀kọ́ ọ̀rọ̀ àlìjẹ̀nà nítorí pé ńgbà tí anabi rẹ umaru wọn ni ẹ̀ wá ìwọ wà lọ wà lọ maka lọ bá ń sọ fún àwọn ará maka wípé èmi ò gbogbo mọ́ wá mọ́ sí bàdá lè ọlọ́run ni wọ́n jẹ́ ń ṣe bàdá mi kí n ṣe padà á mọ́rùn ní ṣe ọlọ́run ń kọ́sẹ́ fún ọ ṣùgbọ́n àárín mi àtàwọn èèyàn yóò gírí tó bẹ́ẹ̀ òun ní fi lójú balẹ̀ òtúmọ̀nù bàbá jẹ́ntu jẹ́ntu òtúmọ̀nù sẹ́ wọ́n sì láìkẹ̀ mọ́ká ó sì wù tó láwọn àwọn alájọsí wọn jọ́sí olówó jọ ní nkankan mi ìgbé tútù fẹ́ ní ẹ̀ka wọn. ọ̀dà òtúmọ̀nù wọ̀ ni wọ́n lọ ọlọ́wọ́ fi sẹ́jẹ́ bí ìlú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ah ẹjọ́ wọlé o bó ṣe wọlé náà kí ni náà àlè fún wọn láyè kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àjọmọ́ wà ara wa ṣùgbọ́n nù bá kẹjọ níta níbi ìbá tọ́ba wà ní ah! tọ́ba wà jẹ́ yàn ni wà yí ipò ọlọ́ntì ẹ̀ kò mú zẹ́mzẹ́m kò sinmi ọba ṣetán kọ́ lọ sọ fún padà yìí pé kò sáàyè yìí o. usman ni wàláhi lèdi la ilaha illa wa n yi kpole hata yẹtu fahu rasulullahi sallallahu alaihi wasallam àfikọ́ jẹ́ pé ànàbí mò ń wọ́n ti yí kpole lọ́wọ́ àti wọn tẹ̀lé lẹ́yìn ọmọ kéwúrẹ́ nìyẹn ọmọ kéwúrẹ́ mu kewuri gbọ́ sọ́ọ́ di amásẹ̀gbẹ́mọ́ ọ̀hún jẹ́ sọ yíyà ẹ̀ bá rí ẹ̀ náà Eh, àwọn bá ti máa ń tíjà àwọn àmì ìrùtì àwọn ọdún bá ti máa ń pamọ́ yẹ bọ̀t lọ́wọ́ lo kírẹ́dìtì ní fóònù sáàtùtà náà <laughs> ẹ̀rọ ti ní pé bá kẹ́lẹ́ kó mùsùlùmí rí ṣé ń jẹ́ ń sọ fún ọmọ ṣé wọ́n lọ́ra bẹ́ẹ̀ ọ̀fún nínú yìí bó ó rí ìṣesí jẹ̀mọ́ gbogbo àtẹ́mẹ́ntì sọ̀rọ̀ yìí máa bẹ lọ́hùn pé bí àdẹ̀wò information bá ti dé méjì àbá lọ ó ti pẹ́ o ó ti pẹ́ o èso ọkàn hún náà ni ni ọba jùlẹ̀ kọ̀sẹ̀ ẹ̀dọ̀ wọn náà wọ́n fẹ́ ṣàbẹ̀yẹ kó sọ̀rọ̀ sálám anna usman ọkọ̀ dìkútì àṣẹ́dọ̀ ọ̀pọ̀ yẹn ti pẹ́ ní wọ́n ti pa usman o ah, ah, ah, lẹ́yìn tí wọ́n dájọ́ ògbó amú zẹ́mzẹ́mì kọ́ máa sinmi lẹ́gbẹ̀ẹ́ kàábà ìròyìn òdì mí padà onígbẹ́ pé wọ́n ti pata ni o wọ́n ti pa usman inú bí ó sí ọlọ́run bọ́ ajẹ́pọ̀ àmọ́ kọ̀kọ̀njọ́ náà lọ́hùn sínú òbí ànàbí Yakubu sẹ́ wọ́n bẹ ní sáàmù bí àbá gbé ọkọ̀ lónìí pẹ̀lú àánú ọlọ́run pápákọ̀rọ̀ gangan pẹ̀lú yóò sàwọ̀ mi sọ̀rọ̀ dábẹ̀ máa rí ilẹ̀ oṣù láti sáàmù ànàbí Yakubu sí bẹ́ sáàmù ọmọ rẹ̀ sì ti dọba mísírọ̀ kò sì mà ló sì àyè sọ̀kú tó bí ẹ̀mẹ́jèèjì èèfọ́ ṣé wàá ló mọ kọ̀kọ̀ ẹ̀ mọ́ wà síra wọn ànábì ọ̀rọ̀ nu wo. iye àwọn ẹni di sùúrù o iye àwọn ẹni di sùúrù o ṣe pé wọ́n ti bèmí àti ń jẹ́ fún dádì wa o ẹ̀yìn eh, sọ ìmọ̀pọ̀ ọmọdé ṣe ń yọ àlàjì jẹ àlàjì ohun búrẹ́dì àlàjì ohun búlọ́ọ̀kù àlàjì ti ń ta mọ́tò ó ti mọ̀ pé táàrin èmi àti bàmí bá ti dá àṣírí tòun tóun rẹ wọn di òtù yóò ṣe àdísùn àìmọ́ bí ṣe ń ba lọ yẹn ní jẹ́ rẹ o tẹ́tí náà ti dọ́rùn gbọ̀nsí ìṣe kíyèsí o tí ma sọ̀kòtò kúrò kúrò yẹn o ẹ̀ ní jẹ́ ọmọ o bàbá náà wà bẹ̀rẹ̀ wà sẹ́sọ̀kòtò sùlẹ̀mọ́nù fi kò sí fi sùkọ̀rọ̀ rẹ̀ ṣé ọwọ́ pé òótọ́ tí mo sọ jáde yé ni ṣé àgbéjáde náà wọ náà ni òun náà ń kiri girigiri má kiri adi girigiri o wọ́n ti wọ́n ti ẹnjìníà kan wọ́n bó dí o. ẹ gbogbo àdúrà sunday ti wá ń ṣe ìkẹ́tọ́ lọ fún ọkọ mi parọ́ ń fẹ́ nìkan dí òní bóyá fún náà kí ni burúkú yọ jajẹ mi bí i mo fọkọ bọ̀ láti ìnàbá gbé fóònù ńgbà tí ètò bí ọ̀sẹ̀ kan náà ara wa musa ti nkegba ẹsẹ ń wá ń tóbi ẹbí bí ẹbẹta tí ẹ sá nkọ bẹrẹ ah, mo ní àwọn ah, ah, aláàjì tí mo sẹgẹ yẹ ah mo ní ọ̀rọ̀ ti mẹmí mi tẹ́lẹ̀ bá ń lálàrí wípé wọn rò pé láyé wọn sì padà wà lìjẹ náà pé ká ṣètò ìfún àgùntàn lódìdí àti ìfún pẹ́pẹ́yẹ lódìdí olú ẹ lọmọ wà láyé láyé láyé wá sí máa kó fún àgùntàn. ẹ̀dá kò ṣe wọ́n ṣe wọ́n ń tà fún àbùkù àgùntàn àbọ̀ ṣe àìpé kìnìún yẹn pa wọ́n wà láàyè inú lẹ́nu mọ́ wa. alájú dáadáa náà ọ̀nà bí wọ́n kọ pàkọ́ sí ilé wọn. àtìgbà ńlá bá àti sanbi jẹ́mọ́ tá a bá ń wí tá wí kò ń kálukú máa ń du sàárẹ̀ àtàlìkì àmọ́ rẹ̀ mọ́ gbogbo ọmọ ìdàrọ̀ kọ̀mọ̀ ní súnlé àwọn èèyàn mọ́tò ń jíbò rẹ̀ pàlọ́ àìsàn kí wọn látàlẹ́ yóò tún dàárọ̀ o pàdé wọn lórí ta. ẹ ẹ ń bóde o wọn bóde padà lóru. pẹ̀lú kòkó àti reke lórí ta. láàárọ̀ ọ̀rọ̀ kan àbí la. èrè anabi ẹsẹ̀ a ah, tọ́bẹ̀ rí bẹ́ẹ̀ kí ló ń àṣẹ náà yìí bọ̀ ọwọ́ mi pọ̀ nítorí tọ́lá tàbí wà bílẹ̀ ni àpọ̀ àsì múra ogun wa ṣùgbọ́n tó ti gbé àlọ́ fèsì kúrò yìí pátánì pa Uthman bẹ́ẹ̀ àdánwò lò sí de tí ọba jẹ́ bẹ́ẹ̀ ànábì ti kọ́kọ́ sọ owó tó débẹ̀ ń pé kò sí wàá sí nǹkan kan lónìí kódà mo tó fọlọ́ ń búra tí Kùrẹ́ṣì ò ní mú wa tó wá jẹ́ pé ìdá ìbí pọ̀ márùn-ún náà àfi gbà fún ṣùgbọ́n ìbínú ti dé turu wípé ntí a gbọ́ yìí ó ní agbára so ń ma kọ̀kọ̀ ìlú bọ́sódì lára rẹ̀ ibi tó wọn bá fi mọ́ náà lè má sọ̀rọ̀ wa tóbi lọ́wọ́ sàlámù alẹ́ wọn wá náà nínú nkàlẹ́ kan lọ bọ́lọ̀ ń gálò ní ìfàṣẹ́sí àwọn òṣìṣẹ́ àṣírí ti fi ń jọ́ wọ́n ní wọ́n ní wù ó ní wùrán ń kà léhùn inú ma ń bá bá sàsọ́ náà tán wọ́n níbọ̀ ọba mú tọ́bọ̀ wa mú náà mọ̀lẹ́kọ̀ mọ̀ pé ó ti dọ̀sẹ̀ tó tó ló ṣe kìíní tó ló ṣe òṣè má ni ọmọ ọmọ ọlọ́mọ yóò pèsè ilé ẹgbẹ́ rí pé tí ń fà yìí ó lágbára pọ̀ ní mo máa ṣe báyìí. wàláì wàláì àwọn èèyàn ra kí sẹ̀ tiẹ̀. pé n ti ń fà lémi lórí ilé ìṣe kékeré. ìmọ̀ tí mo ní ti ń fà yìí ò ṣe. òye máa Ah, ah, wọ́n ò sì gbọ́dọ̀ sí nǹkan tá a tọ́lọ̀ bá ní wọn àmọ́ áfíríkà hànú fọlọ́ pé ọ̀kíní ah, mú. ṣé àwọn bàtí ìlú wọn bẹ̀rẹ̀ wọn ọmọ rí fi ń sẹ́gbọ́n tí ń wí fún yín. jẹ́mẹ́ ìwà amọ̀sọ́wọ́ ẹ wò tẹ wọn o nǹkan méjì náà máa ń sáré owó àtàwọn àyè agbára ń bò láyé agbára wọn àmọ́ abájọba sí i wọ́n ma sọ̀rọ̀ sí ilá ìdá ó sọ mọ́ ìjọba sẹ́yẹsì mọ̀ pẹ́lú ẹ̀kan náà sì tí ń pè ń jọba iná ju èèyàn tó lẹ́jẹ̀ tó léèbó tó lẹ́ran tó náà bá ń gbúrò náà lọ́hùn tí ọ̀fẹ́ wọ̀ wọ́n wá pákéjì ẹ̀fọ́ pé sẹ́sẹ̀lẹ́sì gbogbo ń tẹ́rí ẹ̀dẹ́wò ẹ̀yí kò kàbá lẹ́ẹ̀mejì ọ̀tán ni ẹ̀bọ́ sọ yẹn lẹ́lẹ́ tó di dàtò bí ẹ̀ máa sọ tuntun sọ́rùn ṣé ìbọ̀tí ní ìsìn àsìkò àdìgbò bọ̀nà ẹ̀ tó lè rán èèyàn lọ ó tó rọrùn débẹ̀ nǹkan fẹnu ẹ sọ fún wa ẹ ntọ́ ní ọ̀sá àárọ̀ ọmọ lóde bá kàn ẹ ó lóun tiẹ̀ ti ló ń tọ̀ máa ń kọlu ẹ ah ṣéwù èmi ni ọ̀nkújó ọ̀nkújó ẹ ntọ́ nà lọ́nà ẹ̀ ní o ti gbàgbé tó kàn sáàrùn ẹ ní njẹkẹdẹ kì í etí kàbà ó lóun ti fún ẹ náà nífẹ̀ẹ́ ẹ sọ pé ẹ tẹ́ ẹ lẹ́fẹ́ sàdúrà fún ẹ lórí ọ̀rọ̀ kọ́ńtẹ́sì mọ́sọ̀ mi lábùjá ẹ mínísẹ̀ ẹ kú ní ọ̀nkú ah etí èmi náà lẹ́nu ọba ṣe àdúrà ní káàbà tẹ́lẹ̀ wà pọ̀lùkì ọdún pé kí níyẹn ti bọ́ sí ni ó àwọn kújọ àwọn ẹni ọlọ́run ọkọ̀ wọn ti kọ́ lọ́wọ́ tó wà ó wà lẹ́yìn ọlọ́run wà pẹ̀lú ọdún sọ yìí ó bẹ̀rẹ̀ tuntun sọ fún jíìpù pàdé o iṣẹ́ wa àwọn èèyàn náà tí náà ń bọ́ ọwọ́ wọn ò bọ́ pẹ̀lú pẹ́lẹ́ ọ̀dọ́ ọlọ́run o òun náà fẹ́ ni o iye tí fatiwa wo ni ń pè fatiwa ti wọ́n náà nìyẹn pé bàtí ṣé kò sí àwọn ọ̀nà kan tí ó tún jẹ́ bí ọ̀nà ẹ̀bùrú ẹ bẹ́ẹ̀ sọ pé wà lọ́gbọ̀n fún ẹgbẹ́ lẹ pé ni àná wọ́n wà jẹ́ kó bí ó sílẹ̀ wọ́n àwọn pákéjì ẹ̀ fún wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀túwọ̀ náà ìta kó sí ní ìsìn àsàlátù ọkọ ó ti dọ̀ta oríyàwó rẹ̀ nulẹ̀ kóbìnrin èèyàn tí ẹ̀ gbé yóò lè máa ṣe kí ọmọ lè jẹ́ àfitẹ́bàjọ wà ń kíchìn ọmọ ọlọ́ta àbá àṣàṣù náà ní tí a bá ti sọ fún lásìlá tún náà ni ó pé ọpá dúdú kéèzó olúwa àṣàlá tún kéèzó anábì alágbèrè wọn hàn nù. gbẹdẹmukẹsì gbẹdẹmukẹsì ibi náà sì mọ kò lè ṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí ní ká ṣe sùúrù o wọ́n ti kọ́ ní ibú kíá o olóòrò bá làjà sọ̀rọ̀ ní àwọn kìí sọ bọ́ mọ́ o. ó ti lọ ọjọ́ àwọn àjọ fúnfún kọ́ ní sọ àkọ́kọ́ náà ẹ̀tí ẹ̀tí kọ́kọ́ bọ̀ bọ̀ náà nínú ọmọ tí ó sọ̀kú yẹn yọ ti ẹ̀kú mẹ́ sẹ̀tì ó bẹ̀rẹ̀ wà lánìí. ẹ̀yìn sọ fún lẹ́yìn ìsìn bàbá ń búlọ́ọ̀kù tọ́jọ́ kọ yín ìsìlọ́pọ̀ òwúrì lọ mákàbárọ̀ ń bì kan ẹjọ́ gbọ́lẹ̀ o wípé ẹ ya ọkọ yín lójú ayé rẹ̀ kọ́mọ́yà ìgbẹ́ bá kú tán o tí ẹ mọ̀ ọmọ mi ti ń sọ ọmọ mi ti sọ àbá bẹ́ẹ̀ náà nìyẹn wọn ó ti ha gàtí wọ́n èdèkò ṣùgbọ́n àwọn kan bá ti gbé lọ mákàbárọ̀ lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ àwa yìí ni ajé àmọ́ ti ń bu wá sí o. èyí ti sùn kárí kí ó darí ilé. kárí kí ó darí ilé láti mákàbárọ̀ ó yẹ kó láàrin oṣù kan kò ní kó lọ́pọ̀lọ́ kéré lọ onílọ máa gbárọ̀ máa gbárọ̀ bò ẹ yọ máa wú àwọn àtàbùkù jáde gbogbo dájúdájú bàbá rẹ bàbá kòkó àgbà tẹlu one seventy eight years yìí ò ní ìtàn ní ọmọ àṣà àkìjọ pé ah wàlá ọlọ́run fi yẹn ṣe àánú àánú ẹbí wa ayé gbúbọ̀rọ̀ ah ìtì wá kí n tiẹ̀ nù. ìta fún wa nàbí lákọ̀dọ̀ sẹ́lẹ̀ ayé àti bayyinat wàláhì wàláhì kò sí kọ́rọ̀ náà gbogbo tí ń bá ti pèlè sí fún ọ tí wọn mú ọbọ ọkọ pé àwa tá a jọ sọ iná iná ni o tó sì jẹ ń tọ́ka gbogbo mùsùlùmí awo ni yorùbá nù awo ni kí ni yorùbá ń pè láwo wọn ò ní wíwo ni kí ni o tí wọn bá ti jọ ṣe e, lórí àbùsí lórí ìtakùtọ̀ náà wọn à ní wo kíni o lẹ́nu awo wo jamaa ẹjẹ atúlé wa ṣe ẹjẹ atú ọpọlọ wa ṣe kí la bá nínú àwọn àgbàlagbà wọn nílẹ̀ tí ò gba kòkó tí ò gbòbí egbò gbèmí mú ní nǹkan mi abu ilé ọ̀sẹ̀ ẹ̀rọ oṣù olóòní gbẹ́kú ẹ̀rọ gírígírí gbẹ́kú oṣù olóòní ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú gbòkó àkóso gbòkó ọ̀dà ẹ̀kí tún nìkan mẹ́tẹ̀ẹ́fẹ́ sọ ẹ̀ṣọ́ṣẹ́ gbòbí ẹkú lórí ilẹ̀ ẹ jẹ́ kí ni o ilẹ̀ tí ò ṣe é gbin tí ò gba obì tí ò sì gba kòkó kí lẹ́yìn àgbààgbà lọ́gbà o ó gbé mi mú ní nǹkan mi ẹ jẹ́ àtúnlẹ̀ ṣe ilé tèmi eléyìí tún ṣe lakọ̀rì anzalna wọ́n lakọ̀rì anzalna ilé ka ayatin bayyinat ń tọ́ sọ̀kalẹ̀ fún wa nàbí ẹgbọ́rọ̀ púpọ̀ ìfẹ́ máa pàpẹ́ àtàbí máa kan wọlé ń kọ̀rọ̀ ìwọ lọ dà nǹkan mí kọ́ wọn ọwọ́ afojú ọ̀nà mí hàn wọn ìlójẹ wo dẹ̀ tọ́gbàwé àlìjẹ́nà látàyé ṣé bẹ́ẹ̀ lọ wá rí bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn kan tó wá gbàwé àlìjẹ́nà látàyé tánàbí gan ọmọ wọn. gbogbo ẹni ògiri bá yapa tí ó sì dáa kankan mọ́ lọ́hùn ṣẹ̀yìn ìdùnnú tí ogun àrùn bí rí tí ẹ̀rẹ́ pé inú ọlọ́run fi gbé ti ẹ̀gbá inú wọn pa ni ìgbóná wọn bá lọ tó jẹ́ mùsùlùmí ẹ bá ń sọ pọ́lọ̀ ti ní òun fún stamp kí n tó lọ stamp ọ̀rọ̀ kọ́lẹ́rà lọ bá kọ́rọ́sì bọ́dà tí ó jẹ́ àwọn ọ̀pọ̀ lọ́sọ̀ àtàlá máa ń kútìlà dúnà ìrdì dúnà mẹ́rin gbogbo ẹ̀ tó lè kamẹ́lé wọn yà borí sí rẹ́bù ní akọ́dún ìbí lóbi iná ní àfọ́nbà lórí sí tí o ṣàkàkọ̀ mọ́ lọ́wọ́ ṣẹ̀yí dùn ní ṣé wà á ní iye mọ́ngbà náà. wọ́n lé àmì ẹlẹ́ àǹpadà jáde láyé kí arúgbó wọ́n sá ti bímọ tánà lè di ọ̀dà mọ́ òrìṣà yìí dàní ṣá Allah tó àkọ́kọ́ wọn fọ̀tà la. àyìnbáyé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tọ́pọ̀ ń gbè pé àwọn àgbàlagbà lẹ́yìn Yorùbá wọ́n ló ń di olóúnjẹ kéèjú yàn jẹ́ǹjẹ́jẹ́ àwọn jẹ́ sí èso ń jẹ èèyàn bí ṣe ń wò ní ọmọ wọ̀ kò fi wà tẹ́kùn yé tó pé ọ̀tọ̀ ní tó tó kọ́ bọ̀ yọ ó ti dànù ẹ̀ oúnjẹ oúnjẹ jíjẹ jẹjẹ oúnjẹ oúnjẹ fẹ́ jẹ ìwọ ń wá àwọn nǹkan mí nǹkan mí nǹkan mí nǹkan náà ni ó sì kéde o ní òtù láti rí kẹyìn ẹ ti ẹ kú oríire sáà kú oríire ẹ wọ àárín magrib sí ṣáà ìjọun àwọn afárùsùn náà ń jẹ kí wọn sì ṣe o kò ní ìrẹ̀ yìí o jẹ́mí ẹ̀ sọ pé ọlọ́run bá ní paná adébọ́rẹ́ bá ní gbé súnà nàbí ga ẹn tí ó ga tí súnà nàbí ọ̀gá tí ó ga ẹn tí ó ga tí súnà nàbí òrìlẹ̀ bá ní rẹ̀ lẹ́ èyàn làwítẹ́ nìkan bá tún bínú pé ń ṣépè èwo lẹ́mí tí ẹ sí súnà o ó náà ọlẹ́ sáà ń ṣépè mi kí sọ́sàrùn tó dépè jáde ń bẹ̀ bí a ṣe ń wí jọ̀ tó tó sì gbàdúrà ní sí ọlọ́ni tó ń fún wa nẹ́bí wà lẹ́ òkè ẹ̀ òkè ẹ̀ kó sì kùnú dùn bẹ́ẹ̀ kákàwà wà bá ṣe pọ̀tò láàrin ara wa yìí ká sì fẹ́ pé bí èèyàn 50 pẹ̀lú sáìn tẹ́yìn kó sì ní gẹ́ẹ̀tì kìí sí nínú ìjọ ìsìláàmù kò sí mbẹ́ kọ́dà wàmà wama yakfuru biha illa al-fasiqun gbogbo ń tá wá sọ ìpátá ìbẹ̀rẹ̀ àwọn yahudi náà tiẹ̀ ma ìbẹ̀rẹ̀ àwọn àfikì náà tiẹ̀ ma ìbẹ̀ lọ́dọ̀ yẹ pé a jẹ́ àmú ìlórun mọ́bì kan ọ̀kan náà àwọn èèyàn ń sáà ń sọ́ra pé gbogbo ìyẹn sáà máa dà rẹ̀ akumọ̀ntẹ́ wà lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà náà lọ́mú yín ah, ah, o sì ń kéwú wẹ́rẹ́wẹ́rẹ́ ní tiẹ̀ ni ọlọ́run sì ń gbọ́ máa kéwú lọ. wọ́n ní pé ọ̀rọ̀ ń dun àwọn àwọn náà ò ṣe àwọn ìyá máa sá sí ni ń bọ̀ àṣà wọn ni ah inú bá ń sànà ń lọ bẹ ọlọ́run jẹ́ rí o ń gbà jókòó múlé láàrin àjìló mo ronú ronú ronú pé mo sì fẹ́ ọ̀rọ̀ tí ò ní má lọ kí ó mẹ́ ọkàdá lè rẹ̀ ṣàpẹ́ òun náà fèsì padà nù pé afáwọn akéwù náà tó tọ́sùn òun àtún ní ìsinmi délẹ́bọ̀ ooo fáwọn olú ní sọ́n délẹ́bọ̀ ooo in tó gbé mi lọ́ọ̀bẹ̀ nù ọ̀làdì wàmà yẹ́kùrù bìhà ẹnìkan ò ní gúrípọ̀ mbẹ́ kọ́sà ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ìlàlífà àsìkọ́n àfẹ́ tó ti bóde kúòm bíi tẹ̀lé tọ́lọ́ntànẹ́bí tó gbó ìlọ́nú yà àwọn kúlẹ̀ ọmọ àádù àádàn ṣé bá Yahudi ọ̀nà rẹ̀ gbogbo ọ̀gbà tí a bá ti sàdé nǹkan fún abáyé pé ṣé ẹ mọ̀ pé ilẹ̀ ń sọ ní ìsìn ìgbé ànàbí gbẹ̀yìn ìgbà tó ọba yẹn gbàgbọ́ ẹ ràn lọ tí n bá yọ yín lọ́fìn ìfi ọ̀nà yìí èmi lẹ́ẹ̀ máa sìn tí n bá gbàdá díẹ̀ mọ̀ nàbẹ́ ṣe sọ̀nù yìí ní tó dẹ́wọ́ lẹ́yìn òwò mọ̀ ilẹ̀ lẹ́ẹ̀fẹ́ rẹ̀ ní ìsìn ádùn jí padà iṣẹ́ tó máa ṣe wọn àwọn ọ̀nà báwọn máa ń nù rè wàsálíwá ẹran yẹn gbígbẹ láti sánmà kí èpè ń pọ̀ láyé pé kẹ́ẹ̀tọ́ fẹ́ panúdà gbogbo lọ́sàn án sọ́bà ní sọ́bà gbogbo ọ̀yá bá ń sàdéhùn nabadahu fariqum minhum nabudu lọ́dọ̀ bàbá wa wọ́n máa ń lò fún omi tí omi bá lẹ ẹja míì sọnù wọ́n ní nabadal samak iná fi máa pè ọmọ tó bá sọnù làkìtù wọn máa ń pè ní mambud lọ́rọ̀ lọ́rọ̀ wa mambud ọmọ tó bá sọnù tíyàn bá rí i ọmọ tó sọnù tíyàn rí i mambud ni wọ́n lé àdéhùn sọnù bí ẹni wípé wọn ò gbọ́rí wọn ò mọ̀rí ẹni sì ń fẹ́ ló ń sọ ìlànà yìí ó pé à tánàbí ìgbẹ̀yìn bàbá àwọn àti ẹ̀ lájọmọ abẹ́yìn kẹfẹ́rí ìjà wọn sọ fún awusu báwọn wọn sọ fún kọ́sọ́jú báwọn anabi wọn ni o ṣe sùúrù òdodo mìíràn rẹ o gbọ́n tí wọ́n máa ṣe ẹ wàá wò Hasan al-Basri ó ní ẹ ń bá kéèsì àyà yìí dáadáa ah, kò ní ní àdéhùn ṣẹ́jú kan sí méjì pẹ̀lú Yẹhudi. Ah, títàlẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ yín Allah subhanahu wa ta'ala aw kullama ahadu ahadan nabadahu fariqun minhum bal aktharuhum la wọn ò ní gbọ́ nǹkan míì wọn mọ̀ wá sí kí wọ́n sì mọ̀ òróròdó ọ̀kan ni wọ́n ti ẹ̀dá ó ní ya Muhammad sallam ma kataba Allahu alayna al-mithaq an nu'mina bik wà lẹ́kọ̀ọ́ sínú tí àwọ̀ wa pé tọ́lọ́ bá gbé ọ̀dìde ká ọ̀gbọ́ kò sí mẹ́ mo tún lè búra sí i tọ́lọ̀ sí ìsọ̀nù sọ́tùlà rọ̀ pé alẹ́ ní yẹtẹ́bi orin rọ̀súlà nàbí yẹlẹ̀ omi yẹlẹ̀ bí yẹjì dúnà o makituban makituban. àwọn tá à ń sọ inú àyàwó náà tí a ń bẹ̀ àti àwọn rẹ̀ yìí náà tí ń tẹ̀lé àbí tí wọ́n máa kọ́ àyàwó di màkà náà tó wá gba sìlámù tí a ń tẹ̀lé àbí tí wọ́n máa kọ́ màkà yìí. anabi wọ alẹ́ bí yẹjì ìdáhùn fi tàwọ́rọ́ ti wọlé injil anabi tó yẹ pé gbangba báyìí la kọ́sọ́dọ̀ wọn ìbẹ̀nu báyìí ìbẹ̀nu tawurẹ́tì náà ìpè ànábì gbẹ̀yìn bí ó ṣe rí bí ó ṣe rí rè wọ́n wá bọ́ bí òyìn ànábì ọlọ́run ní kèsè èèyàn kúkúrú kèsè èèyàn gógó wọ́n yí sí èèyàn gógó tàbí èèyàn bá dé lẹ́yìn ìgbà títí tó ṣe òjò tó ti fojú wọn ni o wọ́n wá lọ yí bẹ̀ fún àwọn tí wọ́n fọwọ́ bubẹ̀ wọ́n yí sí èèyàn gógó kèsè ẹni tó tóbi kèsè ẹni tó tínrín wọ́n yí sọ́rọ̀ bọ̀ tọba bọ́ọ̀yàn lọ báyìí èyí ní fẹ́ fọwọ́ rẹ̀ lẹ̀ alien wọ́n ti mọ̀ pé gbogbo eléyìí ò ṣe kò sí dọ́gbọ́n wọn ya lọ́ọ́ bí yàn pípẹ́ eh, ọwọ́ rẹ̀ tiẹ̀ lè rí bàǹkà gbogbo ẹni ara ara báyìí lọ́wọ́ lọ́wọ́ tẹ̀ntẹ́ wì ó rì náà tẹ̀jẹ̀ pé tó ń bá ń sàárẹ̀ táàrẹ̀ kiri wọ́n sàn sọ gbẹ wa ni walamma ja'ahum rasulun min indillah anabi dewa bá wọn pẹ̀lú òdodo látọ̀dọ̀ lọ́pàá sọ̀tàrà musaddiqun lima ma'ahum nígbà tí ànàbí sì ń kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹgbọ́n tí umaru náà sọ́gbà tọ́lọ́ bá wọn tí wọ́n fẹ́ máa rán umaru èmi ọ̀wà báyìí mú ilọ́ rẹ̀ sí láìkí yìí tó yà lẹ́nu wípé tẹ́ ẹ bá ti ń kàtà ọ̀rọ̀ tì yìí papọ̀ mọ́ ti ń bẹnu kùrà náà bẹ wa kí ṣe wàá gbà kànábí ní yàmì ẹnu fún yín. nọ́mbà àfẹ́rí kùnlẹ̀ wútu kìtàbà kìtàbà Allah wa ra'a dhuhurihim kanum la ya'lamun wọ́n wà á lé ọ̀rọ̀ ọba ìdánù àwọn olùkítàbí àwọn tọ àwọn ń ni wọ́n sì rí òdodo yẹn pléplé ẹ̀rù wa mú báyàn wípé a wàláhi wàlá ọlọ́ọ̀ni ló ń kálukú fún tó fẹ́ lò fún kódò kó ló wà fún tí ó pa á àwọn kan wá ń yípo wọ́n fáwọn obìnrin láàyè kan àwọn ń yípo bẹ̀. express mi wọ́n fáwọn ọkùnrin ní kejì nínú òrùn ní ńlá gbọ́dọ̀ lọ bígbà tí èèyàn ṣe tọ̀ wá fún ah, ibo ẹ̀ tí èrè ilé ẹnì kọ́kàn sáré òun nǹkan kan lójijì òru àkọ́bí nínú fámìlì kọ̀ọ̀kan ìfọpọlọ but because àkọ́bí náà orí àlègbè wà Sunday orí àlègbè wà kò sọ àbá àbúrò ẹ̀mbẹ̀ yẹn ọ́ àdẹ tí wọ́n máa sọ fún ọ tó bá yá àbíkọ́ ọ̀wọ́ ọ̀rọ̀ sílẹ̀ yóò kọ̀dẹ̀ máa mú nǹkan tí ó fi ṣe ìsúre lọ́wọ́ bó bá ti ń bọ̀ láti eré ìkúnyẹ̀kú inú. You know wọ́n tún káwà náà mi ọ̀mbrẹ̀lá ààbò òdì fámìlì ni ọ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n owó ni ìyàwó bàbá ọmọ nkankan wọ́n wà ta kíní fún wa olúwa sọ bẹ́ẹ̀ kí n gbàdúrà fún ẹbí náà kọ́mọ sí owó kọ́mọ dàrú fún odidi ọgbọ̀n ṣẹ́jú ṣùgbọ́n ta ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sì dà sí ti olúwa ọ̀fẹ́ la fi fún ni bọ́ọ̀ bá parí ẹ̀ yọ̀ọ̀ bẹ̀rẹ̀ owó ẹ wà rí àwọn ètí ọmọ ẹsẹ lọ sójú ọ̀nà àánú pé áá áá wọ́n lè ṣe kóòdì ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò báyìí náà ọgbọ́n ẹn tí ẹ̀ ń wọ́pìn kóòdì ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tí ẹ̀ ń bẹ́nu ẹ̀ o ìtí wọ́n náà lórí o ìmí ọ̀wà máa sọ pé ẹ̀ tí wọ́n bá ti sọ pé táwọn ń ṣe ọ̀dà sí adúgbò gbogbo wa ìlọ́wọ́ àdáàná sí aṣọ fún ọ̀pọ̀ máa àlìjẹ náà pọ̀ máa rẹ tẹ́lẹ̀ ẹ̀ sọ́ra àbọ̀ ẹ̀ sọ fún un tàbí àmì ọ̀pọ̀ jù fẹ́ muslim. tàbí ọ̀pọ̀ jù dípò wọn wá tẹ̀lé ń tọ́lọ́ fún ànábì káyọ̀ náà yẹlẹ̀ mú wọ́n máa ṣe bẹ́ẹ̀ pé wọ́n mà pé but who is Muhammad? ọmọ o. but olúwa ti kílẹ̀ afẹ́sọ́ ń pa sọ pé ilé yìí ni àyànfẹ́ ọmọ mi èyí ti kìnnìkan sí kìnnìkan kankan ìgbà wo ọ̀sán pé ẹ̀ ní àyànfẹ́ kìnnìkan yóò abẹ́rẹ́ sí máa yí irọ́ lọ́tún yóò máa yí irọ́ lọ́sí dípò kí wọ́n gbà wà tábàrù máa tatilu shayatin ala mulki Sulaiman wà máa kafara Sulaiman ibi tá a ti dolo nínú àwọn àkíyàn kankan bẹ́ẹ̀ à ń pẹ̀lẹ̀ kan ní asifu òní kátìpà nàbí Sulaimani nàbà Taimu táìmù ya Sulaimani a sọ pé bóòlù lọ́n ṣe dánwò kí ló sì ṣẹlẹ̀ sí gbà náà ṣáàlá tó bá dijọ́ mẹ́jọ táìmù tọ́lọ́ dára nàbí Sulaimani wò Allahu Akbar ọlọ́mọ gbọ́dọ̀ lọ́wọ́ wa o ìlú fi jẹ́ wípé àti tóbi fọ́lá sọ̀tàálá ẹni tí ọba ti mírí tí ò ní máa àdánwò tí ń kan ju ẹntì ètí ìnira lọ tí ń bẹ lóhùn. kódà asasara ń gbọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo ayé ń pé sí tí a ń pé gẹ̀ tí a ń pé gẹ́gẹ́gẹ́ wa gba ọlọ́lọ́wọ́ rẹ̀ fáwọn àsìkò kan pé ń sì dán o. àṣekádẹ̀wò òun lè já oore ni yóò lè wọ́n bẹ̀rẹ̀ lóòótọ́ pé mùsùlùmí re táìmù tọ́lọ́n bá ń dánwò lẹ́rú ní inú rí ọmọ dùn jù torí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ wà lẹ́ẹ̀rẹ̀ ni ṣùgbọ́n tí gbogbo ẹ̀ bá ṣàǹdó sí sí ìgbàlẹ̀ gbọ́dọ̀ mọ́ bá sùn jù pé á ah, kí ni tó ń bọ̀ báyìí o ìtúmí tí wọ́n tún fi pé wọ́n á fi gbókun o yà á ní àwọn tí wọ́n tó tọ́lọ́ ìbẹ̀ ni gọ sí fẹ́mi àtẹ̀yìn wọn ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń sọ ọrọ gbala ni ọmọ tí ogun òdílé ni ìyàwó tọkọ ni ogun òdílé ni rèbékárè kóńgò ní fi wọn yọ sínú ọbẹ̀ ọlọ́kọ̀ onífẹ̀ ẹ̀hún kò módí wọn ata ó ń gé o sẹ́ni tí ẹ ṣe fún ìwọ ọmọ tí bàbá òní fẹ́rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dọ̀mọ́ ó nà pa àkọ́kọ́ gbogbo ẹ̀ ogun àdánwò wàhálà o tó fi á di wípé nǹkan kan sílẹ̀ pẹ́rẹ́báyì ha ṣe ibi tàbí fẹ́ gbàgbé sí mi lélẹ́yìn bàtà rẹ̀ bọ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà ntọ́ bẹ̀rẹ̀ gbére. Ah! wọ́n wá kóòdù ọkọ rẹ̀ títí ẹ̀fẹ́ aṣọ gbogbo tí bá ń ṣẹlẹ̀ tọ́bẹ̀ sólẹ̀ méjì lera pé èso ti wọnú mi yes n ò sọ́bà èso ti wọnú mi oúnjẹ ayé ọ̀wá kọ̀wá jẹ́ ntọ́lọ́run bàṣẹ́ mẹ́gẹ̀ẹ́ nínú ọpọlọ ẹ̀ mo bàdé bẹ̀rẹ̀ ni mélòó mélòó ń tọ́lọ́ fi hàn yẹn nú àlá tó jẹ́ pé oore ni tí ó sì pa alálàlẹ́ kọ́ mọ́júmọ́ ọ̀kan nínú àwọn ẹni tó súnmọ́ mi ó fọkọ̀ gbóńtọ̀ ńlá sí rí èèyàn dáadáa ni ahasibu wala ahasibu wala zakira ahada nínú bí Ramadan tó lọ àárẹ̀ wá sí wọn àárẹ̀ ìpọ̀ nígbà tó dáhùn kan wọ́n pé àwọn èèyàn kọ̀ọ̀kan tí ó dúró lùfẹ́ wọn pé. Kini ìjọ pálíkì àmà sùn mọ́ bọ̀ wọ́n sọ àná àmà sọ bá máa ẹ̀ e ń wúlò pọ̀ kíní gangan ń gbò sí sáà ní abalala ní ẹ bá bára wọn nú aṣọ funfun láàrin àwọn tí wọn wọlú aṣọ rẹrẹrẹ gbọ́n sí rí àwọn aṣọ funfun ibi tí àwọn wà ibẹ̀ gbóná afẹ́fẹ́ kan wá ń fẹ́ wá yìí yìí tí wọn bá wá ìbòjú báyìí aláṣọ fún rẹrẹ tí wọn ẹ dákun ẹ títí ń sọ bá ń tẹlẹ pẹ̀lú ààrẹ fi ń ṣe bọba jìnnà ṣé yóò wulẹ̀ gba alágbàtú. ààrẹ òkú ààrẹ òkú bàrẹ ààrẹ òkú lórí àbá jí àyà ti ká òkè lórí ààrẹ iná lórí ààrẹ iná rọmọdún ni ó títí rọmọdún parí ẹni òórùn kẹkẹ pé bí ó tún kù ń bò sí à díẹ̀ díẹ̀ odò sùkọ́ ìrọ̀mọ̀ tọ́lá yìí àlàáfíà àlàáfíà bá ń fẹ́ sí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́nà òjijì tọ́rọ̀ àjì sí bọ́sí nù ní abadé maka níjọ́ tí wọ́n wá sùn lábẹ́ tẹ́ǹtì pẹ̀lú ìrọ̀mù wọ́n wá tún àlàyé ńlá abẹ́ tẹ́ǹtì ọ̀dọ́ wọn apá àbí tí wọ́n fẹ́ ní gangan òní ẹgbẹ́ fáànù tí ó máa fẹ́ sí pé ooru fún àsìkò tí wàhálà oòrùn bá dé ìwà dàpọ̀. wọ́n ti sọ ń gbà. ìwà àgbà mọ̀ láti bá lè lójú jù. ẹni tí máa pẹ́ gbọ́n yóò. ẹ dákun. màálù dúdú ti lọ sí. ẹ wò ká. anábìsùnmọ̀ mẹ́yì apá kan wà fáà ní tọ́wọ́ ọba bẹ̀ wò yìí àwọn àlìjẹnu wọ́n ti lọ kọ̀kọ̀kúkọ̀ kalẹ̀ lọ́rọ̀ síhìrù àbọ̀m̀bẹ̀nà tí wọ́n bá ní àṣàṣì bẹ́ẹ̀ fi hánà sí bẹ́ẹ̀ fi hánà sí wà máa tẹ́sìkútù mi wọ́rọ́kọ̀ tí kúnlẹ̀ yìí sí ìbànú ìrìbí àwọn bá dé ní ìsìn ó ní pé ọlọ́run sànú wa tó o bá tiẹ̀ fẹ́ gbé dáradà àwa gánwájú ẹ̀ má gbé gbojú ọ̀nà àdánwò tọ́jẹ́ pé wọ́n lọ́mọ̀ pọ̀ ń fàdánwò káàpọ̀ fẹ́ gbé aga ìtumọ̀ míì ni ó ní pé ẹnu ò ní kó bá wọ́n ti ní mẹ́lẹ̀ dákùsà ní tuntun tàn bẹ̀nu ti bọ́ọ̀bá tó ti á ń pa ẹ̀ṣọ́ ìjẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀ tí ọmọ ìwílẹ̀ lò tí wọ́n mú jẹ́ ìtàn ẹ̀mọ̀ pé àjẹtọ́ wọlé àfà orí libre sí ọ̀tọ̀ ń sí híù ọ̀tọ̀ ní àjáìbò ọlọ́run gangan gbọ́ọ́ àlàáfíà yìí pátá ló ní ìdí tiẹ̀ naturally ó ní èdì ìyẹn ó ní èdì tiẹ̀ wàláhì gbogbo nǹkan ló ní èdì tiẹ̀ ó ní èdì tiẹ̀ magneti bó lọ́n ṣe fún lágbára tí ọmọ àdúgbò ìmọ̀ra wọn ṣe nǹkan nǹkan yìí ibi àlùbọ̀sá yóò bá pọ̀ sí ẹ lọ sọ mágínẹ́tì ibẹ̀ tọ́bẹ̀ lu ọjọ́ kan síjọ́ kejì ẹ wá fi gbére tọ́ba gbére ẹ pé gbogbo fún ọmọ sọ fún irọ́ èdè tí ẹ rí yìí. ní àlùbọ́sà yìí. èdè tí ẹ nìyẹn èdè tiẹ̀ ó nu bó tún ṣe wá ti pọ́túkù náà wà ní kúlì ṣe ìnkọ̀lákùnà zàwùjẹ́yìn ó tún ní tí ó tọ́lọ́ tó fi jí padà ẹ wá mú mi họ́lù ẹ fi fọ́ bọ́lọ̀ ń fẹ́ kò sí tí ó tún ní gbé padà mọ́. naturally tẹ́kẹ̀ kan ọ̀tọ̀ nípa àwọn sọ̀rọ̀ ọdún àwọn sọ̀rọ̀ kí ni ìkọ̀sáàsù gbá ẹ̀gẹ́gẹ́ ń kí èsù ó lè rí astaghfirullah tí yàn bá káàpọ̀ nípa ọpọlọ bá nàbí yorùbá ẹ̀kọ́ sẹ́ni tó lè mọ èṣù tó yóò sì bèntì rẹ̀ yóò bèntì rẹ̀ aláwọ̀ sọ̀rọ̀ èṣù sírù ìkan wà bá mi ń gbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mẹ́rin àníyàn sọ̀rọ̀ ntọ́fẹ́ rawọ́lé o ọ̀bà àwọn àgbàdé o máa wò báyìí pé ah, ẹ̀rọ àwọn bẹ́ẹ̀ bá ti kábàdé àpò fọ́ọ̀tì bẹ́ẹ̀ nìkan bá tún ń pé ayé ń ṣe tó náà sí gbàgbẹ́sẹ̀ pọ́ǹgẹ́ oríire ò sílẹ̀ kí ló wá gírí gírí jama intom dìmù lọ́lọ́ ní èsù àyàní ní ma ń kún fésù ṣé ẹ̀mọ̀ pé tí máa fi ń dẹ̀bẹ̀ pápá à ń bẹ̀rù ní pẹ́ntà ń bá lóyìn kò sígbà tí ò lè fi álẹ̀ fún ẹ ẹ̀rọ torí tó tún fẹ́ fún alọ́nù mi ṣẹ̀gbà lóyìn báwọn láti rìn àwọn sí gbogbo ògbà ó ìrìn kọjọ ọ ni ìkọjọ ah, nǹkan bẹ̀rẹ̀ dàlọ́ sọ̀tàlá àwọn afẹ́sọ̀rọ̀ síhìrù kí ló wọ́n fàtọ́nà ní sọ wípé wà tábà ò mẹ́tẹ́tù ṣẹ̀tọ́nà àbíríkì Suleiman wọ́n wá kọ gbàǹkiri mọ́nkọjọ mọ́nkọjọ mọ́ wá lọ rèé sí sí abẹ́ àgàrìbí Suleiman rí àwọn apá kan àfàsọ apá kan tẹ̀ nù ńgbà tẹ́lifí Sulaiman pinlẹ̀ papòdà tán gan ntí asifu máa kọ kátìbà ní Sulaiman gbogbo àwọn kankanlẹ̀ àwọn àjẹnú wa lọ wú wọn wàá pa ibì kan rẹ wọn fi nǹkan mí hà bẹ́ẹ̀ tọ́jẹ́ tí mo ti hàn pé tọ́ ọba mo rí bomubomu tó mú kinní kan tọ́ wa padà lórí ọ̀ka tó wà lè jókòó lórí odó láàrin ọjà tí pé kìkì obìnrin náà lọ́sàn-án gan tọ́ ń kọ́ bẹ̀ yẹn jẹ

sanu ọmọ bu amẹlẹ abá ní mìíràn bí ẹ eh? dàkùn mọ bu amẹlẹ dàkùn ma bu amẹlẹ jẹmọ ẹjẹ amúlọ ojú wa lọhùn obìá kò ní bí alẹyìn wa kí n túmẹ èntọ́nà e wa yìí ní ká dáadáa ibi òǹkàlùkù bá ṣe dé tọ́ bẹ́ẹ̀ lọ n ní lẹ́yìn ṣé ẹ sì mọ̀ ọ̀pọ̀ máa fẹ́ náà kọ́ mẹ́ pé nu lẹ́ni ọlọ́run ọkùtàn lè wọ́n dàrú àbẹ́rẹ́ ah, kí lè wọ́n dàrú o ṣùgbọ́n kò sí ó ń tọ̀ láyé tí ó jáde láyé tọ́lọ́run sì pé kọ́ láàmì láàka yọ̀ọ́ dàrú tóótó ojú kan tàbí kọ́ máa mẹ́ padà ṣùgbọ́n pé yọ̀ọ́ padà sí bó ṣe wà padà mọ́ kò ní rí bẹ́ẹ̀ mọ́sáwọn ti sáyìn rẹ̀ ẹ̀wọ́n ló ń ṣe ọlọ́run gbogbo mi táwọn láyè báwọn àdúrà lá máa ṣe àdúrà lá máa ṣe ní ṣe àtìrìlì ìsì wà lè jíni àdínàbíṣọ́ wọn lọ́pọ̀ àwọn àdàbí ọlọ́run iná fẹ́ dẹ̀ yẹn rú yìí ó wọ́n ní ọ bòrí ń bá ìwọ̀n ìgbé tí àgàgà lọ nínú àṣírí wọn rèé o lẹ́wàá tó ti lọ tán àbí ọlọ́run sẹ́ jẹ́mọ́ àwọn tí wọ́n jẹ́ àfàwádìí ń bà náà wípé a ah, eléyìí wọ́n hún lórí àrùn sọ̀rọ̀ ni eléyìí wọ́n hún ni eléyìí wọ́n hún ni ṣùgbọ́n àwọn sífìlà rọrọ mina nurse àti ọ̀ lásùsí láwùjọ hamaji yún àwọn gbà bẹ́ẹ̀ wọ́n gbé a ah, àṣírí ẹ̀tú ìjí lóòrùn ẹ̀wà àṣírí wọ́n wá ní à ah, báàsì rẹ̀ bá tún sí ń tẹ́ màá rẹ̀ sínú ẹ̀wà akọni àjókòó kélé lẹ́yìn ṣé iná ní ìdúró à ní o ti ẹ̀rọ jẹ àlíkì àmà ah ṣàmánà àjà ebi ẹ o èmi náà ọkọ wọn ọkọ wọn wá wá. anabi wọn ń sọ̀rọ̀ anabi sùlámẹ yìí wípé ah tó pé ó bẹ̀rẹ̀ wọ̀ pé kí ló kọ̀rọ̀ anabi sùlámẹ bíi ẹ̀ǹtí aṣọ tó ní ìsìn ara ń tí Yahudi fi rẹ̀ ń kà ní Kùránì rẹ̀ ń pe Sulaiman ẹ wá wo ìjáàzù kùránì ọlọ́run wá ní wà mọ́ kàfọ́rọ̀ Suleiman ó ń bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ pé sọ̀rọ̀ kúfùrù ṣáájú ni kò sọ̀rọ̀ kúfùrù ṣáájú ọ̀rọ̀ sírù lọ ṣáájú àṣẹ àṣírù kúfùrù ni. wàtábàrú máa tètè mi ṣẹ̀yà pé àlàmúlì kì í sọ wà mọ́ kàfọ́rọ̀ Suleiman jẹ́lẹ́ ẹ̀mú lọ́wọ́ tó bẹ́ẹ̀ bàbá àbẹ́ ìmáàmù ọ̀hún yí wọ́n mọ́ ń ṣẹ́gbọ́ ìgbà máa ń bẹ̀ ọ̀rọ̀ náà ọ̀dọ́ wá ń bíi èmọ̀tá ní ìjọba wa tí wọn ọ̀bá ní gbọ́rọ̀ ẹ̀sìn yé ní o wàláhì wàláhì báyìí máa mú ní ibi tí ti ń bẹ́ já sógbì hmm. mẹ́kọ́ àmọ́sáṣí òjìnà ilé wọn ajá wọn ń bọ̀bù kẹ́lígbù lára rin tábà ti gbọ́ yé bá tábà tó ń kí lẹ́yìn òun fìrún sófò ó ah. lọ́ọ̀fẹ́ dádùgbò òrùn àwọn sì jàbálì kì á má jẹ. a ní ọyọ gbà. wọn ni ọbẹ̀ lórí. ẹ ṣe ṣe àní ọbẹ̀ lórí mi. báyìí máa mọ̀ ní ẹ̀yìn táìmù ni mo lè bá yín lé lémi kẹyìn kan. sọ̀rọ̀ wa. ní sí òlé o Suleiman agola baba náà lè jẹ fún wa baba náà sì jẹ nítorí àgbéyèsí baba tiwọn mo yẹ sasaaju mẹkùn yàrá sasaaju wa o mọ náà tún sọ nǹkan mi o sasaaju wa ń bí ẹsìn tálá sasaaju rẹ bí ẹsìn bẹ́ẹ̀ gbogbo la ṣáájú ẹ. ológun. bàbá ni ọ̀rọ̀ ọmọ sí bàbá ni sọ àdélé ṣàdúrà fún pípọ̀ pé a tẹ́ fi lu ayé lu ayé lu ayé pẹ̀lú ewu yìí a ẹgbà kóore ń bẹ́ bí bọ́lọ̀ ṣiṣẹ́ yín kú o àmọ́yẹn tí wọ́n ti kírọ́ọ̀sì bọ́dà kọ́dà àmọ́yẹn tí wọ́n tó para jùlọ tẹ́jọ́ ṣèwé tẹ́sẹ̀ tí ti di mẹ́ta wọ́n ti ń tẹ́pa elura yín dáa ni kò sí ilé ìrìn kankan mọ́ ọmọ amú àti ìpẹ́ jẹ́ kẹfìrì ládùúgbò títí wọn ti ta ọmọ fi sàpẹrẹ fún un hmm? ẹwọ bàbá jọ́ọ̀nù alágbẹ̀dẹ hmm? ẹ̀yà ìgbàgbé oúnjẹ kí ló kí ló kí ló kù ló ń jẹ ọmọ ọmọ èmi dínà báyìí tí ń lu ẹja fún un ẹja fún un ẹja sẹ wọn ń lọ fún àwọn tó lè jẹ kí ló kù tí wọn pa ń jẹ ló ń jẹ ọmọ náà ṣùgbọ́n tí ìtúrò ìtọ́dà pé bí wọn bá tó ń bu òkèlè báyìí tí wọn bá yọ ọ̀rìn lẹ́ẹ̀kẹ́ yọ ọ lọ. wọ́n sùn ní wọ́n o

sọ funfun má yá. ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run màá tó wá ṣàdéhùn fún yín ẹ̀yin kí wọ́n sáré fọlọ́run gan mò ń ṣe fún ẹ̀dá kan agbélẹ́nu mi tá a bá ti ara parí ẹ̀ bá ṣe fẹ́ parí ẹ̀ pẹ̀lú kẹ́ ẹ̀ tú wá pátápátá. yín sọ fún jẹ́ o sẹ́gbẹ́ ṣe ń wò mí ẹ má mọ́ mi ajẹ́mu sùn inú kòkò ajẹ́mu ti ń jẹun òsì kíkìnì kan tí wọ́n bá wá ní tàbí ẹgbẹ́ mi gan máa jẹ́ mo wulẹ̀ halẹ̀ pé bàbá máa kú bàbá ń dà á kọ́ ń kiri kì í sísè òní ń kọ̀kọ́ se ń wà á kọ́kọ́ ń bi pósítà ń kọ̀kọ́ lè káàkiri gbogbo àdúgbò wọn náà gbọ́ bàrà rẹ̀ bí ó ṣe yẹ lọ mo ti lọ bèrè bísúwẹ̀sì wọ́n ní five naira five thousand ẹ̀ tí a bá fẹ́ kéde ìlú eléyìí wọ́n sọ̀rọ̀ nọ́mbà mọ́sáàsì wa wọ́n dà á kọ́ yín fóònù nọ́mbà yín tó fáwọn èèyàn ní tó bá ń sọ̀tọ̀ àkótó náà mo dp àdúgbò wa tó gbogbo ń kọ̀m̀plé báwọn kan bóde lóru kò sọ pé yìí ni èmi ò sì lẹ́ ẹgbẹ́ bọ mo lẹ́ lídìí àwọn olè níbo tí tí ìṣòro rẹ̀ ò ti ẹ̀jẹ̀ ń fèsì ẹ̀ ẹ̀ lè fèsì sẹ́ẹ̀kì ká kọ́kọ́ ẹ̀kọ́ kájọ parí ẹ̀mí kájọ parí ẹ̀mí tá a wọ̀ ẹ̀ kọ́mẹ́sì gbé kọ́mẹ́sì obìnrin kọ́mẹ́sì nǹkan mọ́ ṣé ẹ sì wá bẹ́ẹ̀ ṣe ń wò mí náà gan mo sànú yín ni o wàláhì mo ní rọ́bà lé bá ti fọ́ yín lójú kanú òkun ṣé wọ́n á kúrẹ́ ẹ o sì ń gbé ìgbésí ọmọ yìí náà ilé ẹ̀jẹ̀ kò sí sí kẹ̀kẹ́ láyé ṣúwọ́ pariwo. ẹ kódà ṣé olùlàwà yìí o. ṣé kí bọ́ọ̀lù kí ṣe kí n kí n bẹ̀rẹ̀ láti ìsìn náà. bẹ́ẹ̀ bá bá bá. ẹ ní sùúrù ṣé o sì wá rí ẹ èmi náà jèrè dáadáa mi mo kópa dé pọ̀ mo ń gbà wọ́n gbé yàrá wọlé ha mo kópa dáadáa mi ìyókè okay, mi sọ tí mò ń sọ ìmọ̀ wá yanjú ọ̀rọ̀ bàbá wọn tí a bá gbọ́ okú oríire tí ọ̀bà wa gbọ́ ẹ wá ṣe bíi ti bàbá kan tó sí òde sìgìlà mọ́ bá a máa mọ̀ náà náà wọn kékeré fún ìgbéra dé ní ìsìn ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ sírù náà tún náà ẹ má ti làmí òkú orí kọ làmí òkú orí ibu bí ọ̀là ń bẹ̀bẹ̀ kírun wọn akọ bí lọ àjì wọn ọkọ òfin ráàdì ní ìrọ ni pààyàn katapila àdì ní kọkàfíẹ kọkàfíẹ kọkàfíẹ pàdúdé ni wọn kékeré àbọ̀ ọ̀bọ̀ ah náà mọ̀ ọ̀dọ́ ìbádẹ́kọ̀ burúkú sí wa lọ́sàrà sí mítìntì yẹn.

bí gbà tí a máa kọ kí ní pé ń bá dalẹ̀ bí ló ga lùkọ́ ń kà kọ́ kan pàtàkì pé ẹ̀wà wà máa zàmánì ọmọ zàmánì kọ̀ wọ́n ti pọ́n yẹ̀ para yín lé ẹwà wo ń tó lọ ń torí ẹ̀ sọpá nàbì ọmọ máa dààmú lórí àlámárì náà ní tí èjáde kó ń bẹ ẹwà ló kù táwọn èèyàn wá ń kàtà kóyọ̀ sí ti ń pèlè sí ń ṣe ọlọ́run jẹmọ àtẹmí àtẹyí ká máa bẹlọ ń pé kọjọ kó mú adúró kó mọ wà gbé àdáwò wa gbá bí ìrìn wọn lọ. a ti gbọ́ yé o ihun tí sì fi ń ṣe àwa ló yẹ pò ní fi ń ṣe á kọ̀yá o iye tó ti lérí náà ló sọ pé ń ṣiṣẹ́ o kó sọ̀rọ̀ ọjà. wà má kàfàrà Suleiman àṣẹ àṣìhìrù kúfúrún wà sáhìrù káfírún. ìdán ولكن ash-shayatin يعلمون الناس السحر nasa as-sihr sísìhìrù ìdán tó ní hakíkọ̀ ìtìlẹ́bù náà àfọ́nà ní ẹwà pé méjì Mu'tazila àtàwọn táwọn Shafi'iyya wọ́n ní as-sihru khayaliyun la bíi ìfi ọpọlọ ṣiṣẹ́ káàkiri káàkiri pé pé kí wọ́n pín àṣà síyàn nǹkan mú yàn kò sí ti ń débẹ̀ wọ́n ní sẹ́lẹ̀ wọ́n náà nínú Kùránì yukhayyalu ilayhi min sihrihim anna àtẹ̀sà takhiyilu nù àwọn apá kan fà kéde wọ́n ló lákè kọ́ wọ́n ní sẹ́lẹ̀ wọ́n náà nínú Kùránì wasaharu ayuna nasi wastarhabuhum waja'u bisihrin azim bisihrin azim àṣẹ wípé méjì nìdán ayo gbogbo èèyàn wà ní ìtú àṣírí ṣèitán àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala sọ pé òun jẹ́ káwọn èṣù alágbára tó fún wọn wọ́n máa rí wa àwọn ò lè rí wọn òun sì fún ẹ lágbára yẹ pé gbogbo tí wọ́n bá fẹ́ dì ní àmájì. nígbà kan tipẹ́tipẹ́ wọ́n lẹ́yìn tọ́pọ̀rọ̀ apáni dúndùkùnrin káàbù àlìbẹ́jẹ́lì àwọn apá kan pè ní al-Azabi hadith ti wá lórí rẹ̀ wípé ẹnì kan ó sì padà bá ní bẹ́ẹ̀ ní kalada níbẹ̀ fún súnà ọlọ́run ọba bisnadin jayid ọkùnrin nígbà tó gbé pẹ̀lú síìrù burúkú yìí wọ́n tó wọ́n lè fa ọkùnrin ti rú bí irú bí simaniya yóò sì sa eré lọ́nbẹ̀ tí ò ní dúró tí làwọn èèyàn bá pè àwọn adé amátẹ̀lẹ̀ lẹ́yìn kọ̀ǹfàmù kò sí tí ò ní lọ ìgbà mí bẹ̀rẹ̀ yìí tọ́ba wu ẹ̀sìn tí ń jẹun lọ yẹ́dúkúrú ní kristian himar wẹ̀yà fún mi fi yọ́ọ̀bà kó sínú fúrọ́ rẹ̀ yọ́ọ̀bà lọ yọ lẹ́nu ẹ̀sìn ni mo bọ́dọ̀ padà yìí o tí n fara kó gá èrè o kí ló yín la ìjọba àdìmọ́ mi omi ń bẹ́nu àbí òsò nínú ẹ̀ olómi ń bẹ́nu ẹ̀ ẹ̀fọ́ ká sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń bẹ́nu ẹ̀sìn àbí òsì ń bẹ̀ wọ́n lẹ́jẹ̀ ń bẹ́ lára ẹ̀fọ́ ká sọ̀rọ̀ ó kó gbẹ̀ ẹ̀kọ́ àbí òkó gbẹ̀ ẹ̀kọ́ wọn ló kó بيون من الرحمن إن كان في مربقية هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته